الذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار الثراء وأعانه عليه قوم آخرون شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين إن هو إلا رجل به جنة فتربصوا به حتى Hallelujah. fún anabi wa muhammed ọlọ́wọ́ wa wàlẹ̀ mọ̀sálà ẹni tí ọlọ́wọ́ tó gbé dìde lẹ́gbẹ̀ẹ́ jẹ́ náà kí wọ́n fún àwọn aráàlú rẹ̀. àti ẹ̀yẹ ní ọmọ àlejò náà. ní ìtẹ̀síwájú ìgbà tí a ti ń bábọ̀ láti ìjẹjọ nípa bí ọmọ ti pàtàkì lò ó lọ́jà ti gbé bí a ti ń lọ́tàkùn ara a gbọ́dọ̀ ní àtàkùn ẹ̀mí iwájú bẹ́ẹ̀ lọ torí bí ẹ̀mí ní kọ́ńtró ara bí ẹ̀mí bá ti rí òun náà ni kí ni kẹsẹ́ yẹn ọmọ fi oríkèéríkèé ara yòókù ìní ó ti wòye kíni kẹsẹ́ yọ máa fi oríkèéríkè ara yòókù sí ẹ̀mí òun náà ló lé dáa ní ọ̀rọ̀ fi dáa ní ìhùwàsí ó fi dáa sẹ́mi tọ́lá bàjẹ́ ìhùwàsí ọmọnìyàn kò ní dáa rárá ìyẹn bá mi dá sí pé bí àtiwọ́pù káàtà sí ká ní àkólé kan ara wa bẹ́ẹ̀ náà ni a ní àkólé àkọ́tọ̀ ní àkólé nípa ẹ̀mí wa àti sàlàyé kí ni àwọn kan tí yóò máa jẹ́ oúnjẹ fún ẹ̀mí tí òbí ní sáyìsà. ṣùgbọ́n lára nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ ní pé bí ara ti máa ń sáyìsà ti máa ń káàárẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀mí ọmọnìyàn máa ń sáyìsà ti máa ń káàárẹ̀. tó ti ẹ́ sí pé onírà nǹkan ní máa ń sọ̀kọ̀fà èyí tí ara ti máa ń káàárẹ̀ bẹ́ẹ̀ náà lọ́jọ́ sí pé onírà nǹkan ní máa ń sọ̀kọ̀fà tí ẹ̀mí fi máa ń kára yìí. èyí tó ga jù nínú ká èyí tí máa ń bá ẹ̀mí nínú àárẹ̀ òun náà ni iyèméjì. ìmáa ń tẹ́ apáta sí ẹ̀sìn kọ́ máa fi ẹ̀mí bíi olùfimá ṣe ìdàmì nínú àlùkòrán. lára àwọn tí wọ́n bá lẹ́bí lògbà òun náà ní àádùn kìtà àwọn tí afúnisẹ́ra ṣùgbọ́n tó ti pé wọ́n dorí sí àkójọ. nítorí wọn bẹ̀ kí á wúrí fáwọn èèyàn òun náà làwọn yahudi jù àti nasara àwọn tí wọ́n ti wọn ní ọmọlẹ́yìn anabi isa alayhi salatu wa salam. ṣùgbọ́n tó ti wọ́n tẹ̀lé kẹta nínú àwọn àtàlẹ́ yìí wọ́n làwọn sọ pé yẹ àhàlẹ́

ti sọ nípa rẹ̀ kí wọ́n ti fi wọ́n tó gbé dìde. nínú ó sì dààmú àwọn kan tó kún lọ́wọ́ láti lè gbé irọ́ yìí kalẹ̀ wọ́n fi lè dàbí òdodo lójú àwọn èèyàn kí ló fà á sẹ́yìn sẹ́ńtì gbọ́ wọ́n sọ fún àwọn èèyàn níjọ́ náà lọ́wọ́ wọ́n làwọn fi pé pápákọ̀ jẹ́ òòlù náà wọ́n zúrò àbòsítọ́ ga àti èké ó ní àwọn èèyàn yìí ni wọ́n ti. padà pẹ̀lú ẹ̀ tó ṣe pé tí bá ti ń sọ̀rọ̀ fún ọ̀rọ̀ yẹn pé ẹ̀ka tó náà bá tọ́ màláìkà bá máa sọ wípé ẹgbẹ́ ń sọ yìí o òdodo ní o ẹgbàgbọ́ o tàbí kó ní ọkọ̀ oko ti ẹ̀ lọ́tọ̀ tó ṣe pé ibẹ̀ ni ó ti máa jẹ tí ó ti máa mọ tí ò ní wọ́n bùkátà sí ẹ̀dá míì tí ò ní wọ́n bùkátà sí báwa ti ń kọ́ bùkátà yìí torí pé ó pe rẹ̀ ní òjíṣẹ́ ọlọ́run ẹgbẹ́ tó ọmọ wa ní ọlọ́lá ni tó púpọ̀ olúkú yìí ó ní àwọn kékeré ó ní wọ́n mú wá fáwọn èèyàn láti lè kọ́ sí kí wọ́n gba òdodo láti ọ̀rọ̀ adájọ́ muhammed sọ́lọ́mọ́ àríwọ̀ sọ́jà ṣùgbọ́n ọlọ́run wá sọ fún àlẹ́ yìí pé sórí gbogbo tí wọ́n sísànà yìí sì ní kò lè dáná yóò fi parẹ́ torí pé súnà náà bá ní ìlànà tó náà bá ti gbé kalẹ̀ ní pé ibi tó dúró bá ti ń wà ìrọ́lọ́ máa wà ń bẹ̀ tó ṣe é pé wọ́n sì máa fi ga gbága títí tí ọlọ́ọ̀bọ̀ fi pààyè rẹ̀ nì ṣùgbọ́n ọlọ́ọ̀bá ti sọ̀rọ̀ yìí pé bó ti wulẹ̀ ọpẹ́ tó òdodo náà ni ó borí ìrọ́ ìyẹn padà ó yá sí pé.

pé pẹ́sẹ̀ ọ̀gá nílẹ̀ àtàyè làákà yín wà fún wa àwọn ti la síwájú yín níta abáṣọ ní ká ẹ gbọ́ ẹni tí ń sọ fún yín pé ẹ fi òòtà èyí tọ́jú ti bàbá yín lẹ̀ yìí èèyàn bíi kúnyín náà ni èèyàn bíi kúnyín tó yẹ wà máa pa yín láti pé kẹ́ ẹ fi lẹ̀ ẹ̀yin ó ti tẹ̀lé èèyàn bíi kúnyín tó ṣe é pé ọ̀n wá fún ọ̀la wá ẹtí ọmọ àtẹ̀lé lẹ́yìn tí ó fi wá di ọ̀gá láàrin àwọn èèyàn yẹn ní pé wọ́n ń ṣe iyèméjì sí àníyàn níbi náà. pé ìdí ń sọ pé ẹgbẹ́ ẹ̀fí àwọn àbàjẹ́ tẹ̀ ń sí ilẹ̀ ìdí fi wá ní kíni o ipò. tọ́ba ṣe ń pé ọ̀nà ọba fẹ́ ràn òjíṣẹ́ wá nítòótọ́ ní bàbá tó bá àlẹ́ mi lọ́kọ̀ọ́ ṣe sọ àmọ̀lẹ́kà ni ọ̀ràn òní tó ti kọ́ náà jẹ sí mọ sí mọ tọ́lẹ̀ kò ní í tẹ́lẹ̀ rárá má sì ní ilẹ̀ nínú àdá fi àbá ilẹ̀ àwọ̀lẹ̀ gbogbo kátàkátà ìtẹ́rí ti sọ ṣé ẹ̀yìn sọ lẹ́nu àwọn bàbá tó ti síwájú rí ọ̀rọ̀ tuntun tó gbélé ni kò sí sí yàtí pé ká má sin òòsà kò sí sí yàtí pé ká fi ìlànà àwọn bàbá wa ìlẹ̀ wúwa ìlà ọjọ́ lọ bí ní ṣe ń

lè tẹ àlẹ́ ọ̀rọ̀ bó lè ti tún àmà sí yàtọ̀ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ọ̀dọ̀ àná. kí lè ti di wọn náà àwọn tó ń rí jáde nínú àwọn èèyàn yìí tí wọ́n jẹ́ kékeré tí wọ́n gbàgbé sí àwọn pàdé ọlọ́run tí ọlọ́run bá ti ṣe ìgbẹ́ fún wa látara àkẹ́ tọ́lọ́run bá ti fún wọn yẹn wọ́n wá fáwọn èèyàn yòókù yìí pé màá gba ilé abáṣọ ọ̀hún ìlú kan. ẹsẹ̀ yìí tí ń sọ fún yín pé báyìí ní kẹ́sì ẹ máa ti báyìí. ọ̀gbọ́n ìkọ̀kọ̀ ju national metrocom èèyàn bíi ti náà ni èèyàn bíi ti òun náà ni ẹni yìí ṣe. yá olómi máa ta olówó lẹ́mí. ibi kata ẹ ti ń jẹ lòun náà ti jẹ. wọ́n ẹ̀ ṣọ́ọ̀bù mi máa ti ṣọ́ọ̀bù. omi tẹ́ ẹ̀ mọ́ òun náà mọ́ òun omi tí ìyàtọ̀. Eu uma menina onímọ̀ tó ti kéré tí wọn fẹ́ kọ́ ìgbìyànjú àwọn àlàáfẹ́ rẹ tó ti kéré ọwọ́ kò ká tẹ̀ sí àlàyé látọ̀dọ̀ àwọn onímọ̀. واجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم طهر اللهم طهر قلوبنا اللهم طهر قلوبنا اللهم طهر قلوبنا من الذنوب